إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد تحياتي إلى الأساتذة الفضلاء المنظمين لهذه المحاضرات الموزع بين الأساتذة ومن بينهم أنا طالما أسند إلي هذا الموضوع لكن الوقت لم يسعد وقدر الله وشاء أن تم لقاؤنا هذا اليوم ولله الحمد وأشكر الأساتذة شكرهم الله الصنيع وأحييكم أيها الطلبة الأعزاء ذكوركم وإناثكم وأقول السلام عليكم ورحمة الله وبركاته كما سبق أن أعلن عليكم آه، فضيلة الوزير في عن موضوعنا اليوم على وهو بر الوالدين أيها الطلبة اعلموا يقينا أن حضورنا هذه المدرسة وتعلمنا لهذه الكتب المقررة وحفظنا للمصول والمعلومات وإن دلت على شيء فإنها تدل على وسيلة والغاية عبادة الله عز وجل اتيان المدرسة وسيلة تعلم العلوم الشرعية وسيلة والغاية عبادة الله عز وجل والعبادة كما تعلمون وكما عرفها الإمام ابن تيمية رحمه الله تعالى حيث عرفها اسم جامع لكل ما يحبه الله ويرضاه لكل ما يحبه الله ويرضاه كل ما يحبه من الصلاة والزكاة والحج يعني عبادات بدنية وعبادات فردية الإيمان والإسلام كلها عبادة وعبادات مالية الصدقة كلها عبادة حتى موضوع من اليوم عبادة بر الوالدين عبادة اسم جامع لكل ما يحبه الله ويرضاه من الأقوال والأفعال الظاهرة والباطنة إذا مما أمر الله سبحانه وتعالى عباده الله عز وجل ثم بعده ذو الوالدين انطلاقا مع الآية المتلوة عليكم آنفا حيث يقول الله عز وجل وقال ربك ألا تعبدوا إلا إياه قال ربك أي أمر ربك أمر ربك ألا تعبدوا إلا إياه لأنه هو الذي خلقك ورزقك ودبر أمرك وملكك هو المستحق للعبادة وبعد أن عبدت الله سبحانه وتعالى والذي كان أهم بعد عبادته سبحانه وتعالى هو بر الوالدين ليس هذا الموضع فقط قرن الله عز وجل بعبادته بر الوالدين وإنما في مواد كثيرة في القرآن العظيم عندما أمر الله سبحانه وتعالى يأمر ببر الوالدين وبالإحسان إلى الوالدين وعندما ينهى الله سبحانه وتعالى عن الشرك وعند ذلك يأمر الله عز وجل ببر الوالدين هنا أمر الله سبحانه وتعالى بعبادته وحده ثم أتبعه ببر الوالدين حيث قال فقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا بعد أن تكون عبدا لله لابد أن تكون مطيعا لوالديك افعل ما يحبه والداك خاصة إذا كان ما أحبه والداك ليس مما ينآه الله سبحانه وتعالى لأن الله سبحانه وتعالى قيد طاعتهما قيد طاعتهما لا تنسوا أيها الطلبة أن المطاعين خمسة كلمة الله المطاعون خمسة الذين يطاعون هم خمسة الأول من المطاعين الله عز وجل ليس هناك شيء نترك الله لا نطيعه فيه كل ما أمر الله سبحانه وتعالى نطيعه فيه لا نأخذ شيئا ونترك آخر ومن المطاعين النبي صلى الله عليه وآله وسلم النبي صلى الله عليه وسلم لا يأمرنا إلا بخير ولا ينهانا عن شيء إلا عن شر إذا لا نترك طاعة رسول الله صلى الله عليه وسلم في كل لحظة ومن المتابعين أيها الإخوة الطلبة الأمراء الأمراء والعلماء وهما واحد لأن الأمراء هم الذين يدبرون أمور الناس أمور الدنيا لابد أن تطيعه إذا لم تطع أولي الأمر آه يفتنونك يفتنونك و ويأخذك بيأخذونك بعين شديدة ويفتنونك لكن طاعتهم مقيدة كذلك العلماء طاعة الأمراء والعلماء مقيدة إذا كانوا مطيعين لله سبحانه وتعالى ولم يأمروا بالمعصية ومن المطاعين على القسم الثالث من الرابع من المطاعين الزوج الزوج يعني على الزوجة أن تطيع زوجها وهذه الطاعة في المعروف ومن المطاعين القسم الخامس هو موضوعنا اليوم الوالدان تطيعهما في الطاعة لأن الله سبحانه وتعالى قيد بطاعتهما وقال وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما يعني إذا أمرك والداك أن تطيع ما فيما ينهاه الله عز وجل عنه لا تطعمه وإنما أكرما في الدنيا كل ما ينفعهما في الدنيا من الطعام والكسوة والركوب حتى لو سألك والداك آه، عن تركيا أو سيارة تعطيه تعطيه عنه من أمور الدنيا أيها الإخوة لا تنسوا أنكم بعثتم إلى هذه المدرسة لتكونوا آباءكم وأمهاتكم وإذا أنتم لا تطيعونهم ولم تحسن أخلاقكم ولم تتغير أخلاقكم من الشر إلى الخير يلومون مدرستهم ويلومكم ويلومون الأساتذة والإجابة في هذه المدرسة وعليكم ثم عليكم بعد عبادة الله سبحانه وتعالى أطيعوا آباءكم وأمهاتكم فيما يأمرونكم من الخيرات ومن المعروف لا في المعصية وأسأل الله تبارك وتعالى أن يعينكم على هذا العمل لكن سأفيدكم ببعض الأمور هناك عشرة أمور التي بها تكونون مطيعين للوالدين وآخذ السماحة من الأساتذة أن أبدل كلامي إلى اللغة المحلية لذكر هذه الأمور العشرة وأذكرها في مصانع الطلبة ليحفظوها ويفهموها ويعملوا بها في حياتهم الأمر الأول káfíń wípé ṣíṣe dáadáa sí àti ọ̀rọ̀ wọn sọ̀rọ̀ tó pọ̀ nínú ọ̀rọ̀ tó wọ́n sọ fún wa òun ni pé gbogbo ilé tí wọ́n sá ìlú àbí ẹ̀yẹ sọ Yorùbá rárá gbogbo ilé tí wọ́n sá ìlú àpáta ṣé wàá kà àwọn sọ̀rọ̀ kí ó àǹkà kíláàsì wọn náwó lórí ọ gbogbo àwọn kẹta ṣe ìpátá wà sílà ní o kì í ṣe gáyà ibi tá à ń lọ mẹ́kan ní kó láti fẹ́ di ẹni ọ̀rọ̀ sẹ́yìn ọmọ mi gbọ́ bó láti fẹ́ di ẹni ọ̀rọ̀ ìjẹ́ni ọlọ́run ọba ìwọ̀n pípò láti sùn lọ́wọ́ mo wá jẹ́ kó ní wa wípé ìsìnlọ́hùn yẹn tó kẹnu ilé kó dúró lórí kákìrún bá a ṣe kí ròyìn yìí kan àtẹ̀ nínú wa bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ hajj ní kátà mi ní sọ̀rọ̀ kì í zakari ṣùgbọ́n kẹnu hajj ta nínú gàdáfi sílọ̀hùn jókòó lè wà lè dẹ́ni wa bẹ́ẹ̀ o. لأن الله تبارك وتعالى أمر به ọlọ́run pàṣẹ rẹ̀ gbogbo ló tọ́lọ́run bá dẹ̀ ti pàṣẹ sí ẹgbẹ́ ọjọ́ ìlú kàbá ti ajá kíkà ìlú ó dẹ̀ nínú ìdẹ́sí ọ̀rẹ́ ti sọ fún wa ìlú dáadáa sí àbí bàbá kìí ṣe wọ́n ṣe fún mi màá ṣe fún ọ bí kò sí pàṣẹ ọlọ́run lórí àti ọ̀rọ̀ àkọ́kọ́ náà ọ̀rọ̀ mẹ́wàá tí mo fẹ́ sọ fún wa nípa ìṣèdáadáa sí àti bàbá òun ni pé àti ọlọ́run ni wọ́n ṣe fún mi máa ṣe fún ọkọ. ẹlòmíì lọ́wọ́ pé sàtì ààrẹ ti di báyìí wọ́n kẹ́ gbé jùlẹ̀ ọba lè kó ó dẹ̀ lómi lòkù lọ́yìn kí dẹ̀ ṣe fún ọba ní ìyá tí ọmọ ọmọ wa tí mo yọ ákàwé ní mo dé yìí tóun ní wa máa fi dáadáa mọ̀ ó fi dáadáa mọ̀ ọ́ nítorí kọ́lọ́wọ́ bá dẹ́dà ọ̀pá àgbẹ̀rẹ̀ pẹ̀lú àyàtà àti kàfúwa ìkejì ọ̀rọ̀ kejì ọ̀hún ni pé kọ́lọ́wọ́ bá sọ hánà olówó tààrà ọ̀tà sọ́lẹ̀ báwà mùsùlùmí kíkàlẹ̀ dáadáa sí àti bàbá wa ọ̀kẹ́dì ìjọba ti fẹ́ pàṣẹ aburú bẹ́ẹ̀ màmá rẹ̀ jọ kọrin ní oṣù ọwọ́ ní ọmọ agbóhùn lọ́jọ́ ìgbà nígbà yẹn lè lọ́dọ̀ bọ́ wọn ọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo táyé àfihàn ọ̀rọ̀ kẹta nínú kẹta fi ké ẹ̀sìn ní ká ṣe dáadáa sí àdúrà wa ṣe dáadáa táwọn òbí àhábò àmàlè ìlàlá iṣẹ́ kọ́lọ́ ní pẹ̀lú ìjọ ẹ̀ má gbàgbé ọ̀ṣọ́lá ìdúnà sọ́ọ́dẹ̀ ọ̀rọ̀ ìrànlọ́wọ́ àìsàn obì ọjà nílé rẹ̀ yìí pé iṣẹ́ ìrọ̀lọ́wọ́ mi fẹ̀ sí i lọ́wọ́ kọ́dá lọ ẹ gbádùn ìpìlẹ̀ ìkírun sásìkò rẹ̀ lẹ́yìn ìgbà yẹn kí ló fi lé gbèrò ìwà nígbà ìwà dáadáa sí àtúnwá àwọn olórí kéjì rẹ̀ láti mọ bóòlù ní ẹ̀sẹ̀ tó fi tó bákan náà àbáwá mẹ́sì dáadáa táwọn òbí méjèèjì ọ̀nà ọ̀pọ̀ jù kan lọ ìyá ọ̀pọ̀ jù sí bàbá lọ ọ̀rọ̀ kẹrin ni a bá ti rárá sí wọn ẹni tó ọkọ̀ lẹ́tọ̀ tó wà nípò kejì ìyá wa arákùnrin náà ọjà níbi ìbéèrè sọlá rẹ sọlá peter ní màá ti dáadáa sí jù náà abẹ́yẹ alọ́kọ́kọ́ lẹ́tọ̀ lákọ̀ọ́kọ́ náà àmẹ́lẹ́sọ̀lá àkàrà sọ̀rọ̀ ẹ̀kọ́ mọ́ni ẹni ẹtú bẹ́ẹ̀ gbé lẹ́yìn ìgbà yẹn kọ́ ìjọba ọmọ tó mọ̀ kí ni tuma ó mọ̀ kí ẹ̀yàn mọ̀ ìyá rẹ̀ ó bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹta ní ìyá rẹ̀ lẹ́ẹ̀kẹta ló sọ pé bàbá rẹ̀ ó yẹ kí tó bá ní four million lọ́wọ́ èló ló mọ̀ fún ìyá rẹ̀ kiri million one million máa lọ sọ́dọ̀ dání o eléyìí náà tó jọ́ láàjù lọ́la ń bẹ sẹ́yìn obìnrin tẹ̀lé ìjọkùnrin lọ ọyẹ ẹsẹ̀ wàhálà o ti wàhálà gan ọ ọba àdẹ́dà tó bá ń sọ pé ẹgbẹ́ rárá sí àdó ayọ́ hàmà láti ọmọ òhun wà hàn aláwà hàmà láti ọmọ òhun kóra àwọ̀ wá dàtọ̀ kóra hàn wà hàmìlòrò wà fìfọ́lòrò sàlàtò mẹ́ta ìyá ìnáà ní oyún kò rọrùn bíbí kò rọrùn ìmúlọ́yà ìyẹn gan ní òjẹun ẹlòmí tún ti hàdọ́nà kò yí sí rárá tó jẹ́ pé tó bá kó four million dání bàbá máa gba ìyá máa gba kéré bẹ́ẹ̀ nítorí pé bàbá lè ní ojú tó fẹ́ bọ́ sí mi lẹ́nu tó bàbá ó gba one million nínú ẹ̀ ọ̀rọ̀ káwọn káàkiri pé ìṣe dáadáa nígbà tí bàbá ẹ̀ ní ọlọ́mọdé àṣẹ̀ṣe nítorí pé kó bá tẹ̀yà rẹ̀ ẹ̀yìn kan bẹ́ẹ̀ nù yẹ ìṣiṣẹ́ ilé lẹ́yìn òkú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń fẹ́ obìnrin nìkan wọ́n ń fẹ́ ẹ̀yọ̀ wọn yìí sìn wọ́n ń sábà wọ̀ pé ta ló ní káwọn fẹ́ wọn. lẹ́yìn ìbòrí lásán tẹ́lẹ̀ òbí ti borí kò mọ kẹta kò mọ kàárọ̀ kò mọ ẹ̀kùn kò ẹ̀kùn kò mọ ọ́sẹ̀ kò mọ ọ̀run lọ́dún. ó dáa fún lóyún fún wọ́ọ̀sì tó lè kó ọlọ́run kò lè fún tó kò sí ohun tó sùn bí irú ìlú àyèsè láti òbí lọ nígbà tá a wà ní kékeré gbogbo àwọn kí ni wọ̀nyí a mọ̀ ọ́ sí pẹ̀lú sọ̀bí àyèsè ládàámọ̀ ìrọ̀rùn ló bá dé bóun ló ti bá rọrùn lé tí àwọn ìyá wa bá fẹ́ ṣe ọbẹ̀ láta ọbẹ̀ yẹn nìkan ni wọ́n dà sórí rẹ̀ tí wọ́n rò díẹ̀ àwa ni wọ́n ní kálọ̀ ọmọ ẹ̀kú sí àti mọ́ táìmù tọ́bẹ̀ yẹn má lò sọ́kẹ́ kálọ̀ ọmọ ẹ̀kú sí àtàrí àti

ju kí ni ó ń sí lọ irin ó ń sínú àdéhùn ìnira lọ́dẹ̀ máa. ìṣe dáadáa bí àti bàbá ẹ̀sìn ti torí bí àìsí dáadáa sí wọn ẹ̀sìn yìí ó sì wà nínú àbáyọ ìjọba náà. torí wọn náà gbà ní ìdílé fún àwọn ẹ̀sìn ńlá ọ̀dà ọ̀sílẹ̀ ìṣòro àlùfùlá àti ìṣòro àlùfùlá. mọ̀ọ́dún fún ilé ìrẹ̀ ni wọ́n á kó òkú kì í ṣe dada lọ́jọ́ bákan náà asọ́kùn ìṣe dada sí àti bàbá ẹ̀sìn nítorí wípé káàkiri dada sí wọn ọ̀là ní ọ̀jẹ̀ fún o gbogbo àná o ìfẹ́ náà bẹ́ẹ̀ tó gbogbo wa ti mọ̀ ọmọ bá ti mẹ́rin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé ẹ rántí àwọn ẹnìkan tí wọ́n rìn wọ́n á jáde lọ́dún ààyè kan ilẹ̀ wa tó bá wà wọ́n wá ní káwọn parapamọ́ sí ti ihò kan ṣùgbọ́n pàtà bẹ lókè òun ṣàdédé àwọn mẹ́ta mọ́ ṣàdédé àpàtà bá yí lo ihò rẹ̀ àwọn ẹ̀wọ̀n sáré ló pápá pàpẹ́ nǹkan kí o lè lọ sẹ́yìn náà lórí láti àdìgbọ́ bá ti lórí o balọ́sà ti pamọ́ ẹ̀yàn mọ̀mọ́ ẹ̀dá tí ó wí àti pamọ́ dáadáa o ìwọ ní ẹ̀dọ́ pamọ́ ńjọba bá fẹ́ sòro ó ti tọrọ lọ́dọ̀ wá mo máa ń tẹnu ẹ̀yàn mọ̀ ní wípé ọ̀nà ẹgbẹ́ ń bàjẹ́ àti pé ń pọ́n tó sọ́kọ̀ wà lásìkò yìí inú yẹn dùn ṣùgbọ́n tí sẹ́yìn rẹ̀ yìí bá nínú yẹ. ẹ̀rí owó ìgbà ni wọ́n fẹ́ wọ́n gbólóhùn ní pé káfọ́ láti mọ dárí sú ọ̀pọ̀ tàbí ṣàkóso. ilé tí ó ti pọ̀ wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ bá ọ̀pọ̀lọpọ̀ wà ẹlẹ́ni òfin òun lé ní wa lẹ́yìn àríyá yìí ìgbà táwọn fi ń bí irú yìí gbà kan. Bíbí náà bẹ̀rẹ̀ dájú bí gbọ́dọ̀ fi jọmọ ìyẹn ẹ̀sùn lọ. Ọmọ sí máa ń sọ̀tà sí owó. Mo ti gba Júmọ̀ ní àfa àdúgbò mi. Àwọn alákẹ́yìn tó mọ láti àwọn àkọ́kọ́ bí rẹ̀. Báwa ní ìdí bẹ́ẹ̀. Ìyáwà kò sí. Mẹ́rìnlá kò sí. Irúgbẹ́ àti sásìkò èrò yóò tẹ̀sí rárá. Débi kọ́ máa ti dé kí ọ, àbọ̀ wa láti pa àṣínú àṣepamọ́ ló wà ní ẹ̀rọ àti dáadáa tó ń bí ẹ̀ alùpàá rẹ̀ ti sọ dáadáa dáadáa mọ̀ ní ọ̀sọ̀rọ̀ ọ̀jẹ̀ ó ní mo bí àti wàwá ní ìjẹun káàdì wọn gbọ́dọ̀ wa mẹ́mọ́ wá ní wọ́n jẹ lọ ilẹ̀ sùn wọn fẹ́ fi lórí ìgbà tí mi máa yàwó dé ìlú mo ti dúró lórí ìṣesí mi fi ìdíjẹun káàdì wọn àwọn ọmọ ọkùnrin náà ti fi ń ké

ọlọ́run làwọn abẹ́ ń bá tó kúrò yẹn ká pàtàkì ẹ̀sùn yẹn àwọn olókùn náà ti tọ́jú wọn ẹ̀tọ́ láǹfààní àti ìrìnà bí òṣè ẹni tẹ́tọ̀ ẹlẹ́tọ̀ fẹ́rẹ́ wọn ẹ̀tọ́ dábàá ẹni ọ̀gá ńlọ yọ padà dé lẹ́yìn ọjọ́ tó fẹ́ tó fi fi tó fi fi jẹ lóko ó lè kó gbé ọmọ àbọ̀ tí wọ́n fi jáde nínú tàbí kékeré. bákan náà ọ̀rọ̀ kékeré nínú ìdájọ́ sí àdúrà òun ṣe ìdájọ́ fún ọ

ọ̀rẹ́ ni ọdún èyí wọn wọ̀ ní ìbẹ̀lọ́mìnà kí ló dà bá mi ní àwọn ìbámukú yọrí wọ́n lé ní ìtumọ̀ eléyìí òsì ọlọ́run ọ̀gbẹ́ máa ń sábọ̀ ọ̀rọ̀ ẹni tí mo ẹ̀ bá dùn àyè mọ́tàlá òwò àmọ̀ ọ̀rọ̀ mọ́tàlá òwò àmọ̀ ọ̀rẹ́ kẹ́mi ọ̀hún tàbí láti máa ń yẹ mọ́tàlá òwò lẹ́wọ̀ àmọ̀ ọ̀rọ̀ ọlọ́run fẹ́ ní ogun ọ̀yọ́wọ́ ti àlàbò fúyọ̀rìnà ọlọ́run fẹ́ ti dáàbò sí ẹgbòrò òye fàájú mọ́ṣáláṣú aburú ọlọ́run bá kárí ẹ̀dá fàlíyẹ́ tẹ̀kílà tó gbọ̀ ń fáyọ̀ ọlọ́run fàlíyẹ́ tẹ̀kílà fàkìmà ó sì dá mọ̀lẹ́bí rẹ̀ wọ̀ wọ́n ní ẹ má jà gbàgbé gbogbo mọ̀lẹ́bí náà ẹ̀ dáhùn ìyá àti bàbá èèyàn ní ọ̀rọ̀ kẹjọ ìṣẹ́lẹ́dá sí àti bàbá òkúta ní oṣù àlùfẹ́ náà ni òṣè ní jẹ́ iná láàyè ẹ̀ṣẹ́ lọ bí àmẹ́lì lè rí pé tọ́ta mi ní orí pé wọ́n bá ṣe àwọn àlùfẹ́ náà ní nípa ìdára tó ń jẹ́ fún tọ́ ọmọ ìwà ìwà náà àdínkù tẹ̀sí mọ̀ náà láyé tó ń jẹ́ náà kọ́ọ̀tù okùn mọ̀lẹ́bí àkọ́kọ́ òbí yẹn ẹni ó bí iṣu já ń tọ́ ọmọ ìwà ìwà ìwà tó kẹ́rí tí a sí ọ̀rọ̀ náà pamọ́ àwọn ni pé ìkóṣùn tábáyà àti bàbá okùnfà tí ọlọ́mọ fi gbé kẹrẹ ìṣẹ̀lẹ̀ yẹn. ẹ má gbóyà omi àti wọn má gbóyà yín ìyá òjìyá lọ. ẹ má gbó bàbá wọn bàbá wọn má kọ ọkọ ikọ̀ ní bàbá jẹ náà fún ẹ torí bàbá ò ju bàbá lọ. wọ́n láti fi bàbá bá sọ pé ibi dandan náà wọ́n máa jẹ́ sẹ́yìn tó ti pèlè àti bàbá rẹ̀. wọ́n ní àà bóòlù yẹn ti fẹ́ gbọ́ sí títí akéwì òfin àti bàbá rẹ̀ ìgbésẹ̀ ọlọ́run ní ìlú ọba tó tó ìgbésẹ̀ ọyà tó àwọn náà kọ̀ ọ́ bẹ̀rẹ̀ nígbà wọn ló ti tó ìgbà rẹ̀ ìgbésẹ̀ sáwọn bí ìgbọ̀n òṣèlú àwọn àlẹ́ nìkan ó fún ọjọ́ ọba wọn ti wọ́n sọ̀rọ̀ pẹ̀lú wọn òní tó sí ọ̀sán òní ní wáyé. ẹ̀wọ́n máa ń fi àyídé nìyẹn ẹgbẹ́ni sọ́hùn lórí ní o ẹlòmí máa ń dábìí mọ́dà rẹ̀ àwọn ọmọ yẹ́ ẹ̀ sàlàyé fún ọdún mo sí jẹ́ ní tí wọ́n bá sọ̀rọ̀ yóò gbójúmọ́ nínú máa ní ọ̀rẹ́ ń tóge èyí tóge lélé ẹ̀rọ ìburúkú ní ọlọ́run ní jẹ́ bá wọn ọ̀rọ̀ tutù ọ̀rọ̀ pẹ̀lẹ́ káná sọ̀rọ̀ sí ọ̀ wọ́n bá rẹwà ní kàdàrọ̀ kàdàrọ̀ wọ́n bá tó wà lẹ́ẹ̀dẹ́ kàdàrọ̀ ẹ̀dẹ́ ajẹ́ láyé dáadáa bẹ̀rù wọn ló lè rìn ṣe ti dáadáa ká lè ṣe fáwọn òkú wa wọn bá kó wọn. àjọ àrùn dáhùn náà ká máa ṣàdúrà fún wọn ká máa ṣàdúrà fún wọn. lórí ìrìn àbájú kú dáadáa ẹni tó kù àti tó bá tọ́ wọn dáadáa fún ṣàdúrà fún ọ̀kan náà ni. ìṣe ìdáhùn lè fún wọn. ẹ̀sọ́ pé àdéhùn ti fa àrùn làwọn ká máa tọrọ àforíjì. ìṣẹ̀dá mọ́ òun ni pé àwọn ìfáàlù àhádùn ìmọ̀ ẹ̀jẹ̀ àkọ́kọ́ wílẹ̀ àlùkáwà ní tó ti ní wọ́n ti fẹ́ nìkan náà rí múṣẹ́ tí wọ́n ti mọ̀ kọ́ra àwọn kẹ̀kẹ́ nígbà tó wọ́n ti bákan náà sílátò àdòwò ìgbìmọ̀ àwọn ẹni tí wọ́n nífẹ̀ẹ́ sí nígbà wọn wà láyé fáwọn ọ̀gá àwọn ènìyàn

ṣé bá fúláwà ní láti ti tó ìwá tún ní kíní ẹjọ́ àgbé ẹgbẹ́ sórí ìṣẹ̀lú ní ọ̀rẹ́ bàbá mi ní ọmọrù ọ̀rẹ́ rẹ̀ ní ìmílẹ̀ lọ́dún dáadáa tó tóbi jù tí ẹ lè tó fà bẹ́ẹ̀ bá ọ̀rẹ́ bá ti làbí ẹ̀ lórí lọ mo ìlú pé tí bàbá yẹn ní ilẹ̀ ìyá yẹn ní ilẹ̀ ìyá kí ẹ máa dà pẹ̀lú wọn àti ọlọ́run wọn sì ká wọn wò káàrà pẹ̀lú àwọn orúkọ rẹ̀ ilé ìgbésà tó lẹ́yìn tó ń ta ọlọ́run wọn kọ́ wa sí ní àwòrán àwòrán ìjókòó wa yìí ọlọ́run fi yé wa ṣẹlẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك